ọ̀pọ̀ fún ọlọ́wọ́ bá atọ́rọ ìfẹ́ ìgbẹ̀ fún ọ̀sájú wa ọ̀gá wa nabi wa Muhammad sallallahu alayhi wa sallam kí ni wọ́n bá wọn sọ àbá rẹ̀ ṣùgbọ́n àtàbí dáadáa tẹ̀lé ìlànà ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá ní tọ́lá àwọn òbí tó bí wa àánú ọlọ́run kọ́ lọ́n kojú kọ́ wọn pẹ̀lú wọn gba àwọn olùkọ́ wa pátá ọlọ́njọ́ jáde sábà àtàwọn ní ẹ̀sán lórí. Kí Ah, bákan náà àwọn gbogbo ẹni tí àwọn tí wọ́n jẹ́ alámòjútó alámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa àti tàyé àbí ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run kọ́ra kó ti kọ̀ wà pẹ̀lú gbogbo wa náà ìtọ́nà ti fún kálukú wa náà takókó dáadáa ìtọ́sọ́nà ọlọ́run kọ́ra kó ti kọ̀ wà pẹ̀lú wa náà gbéra àmọ́ ti yára hamara rahim. Ah, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé òní ni ọjọ́ Jímọ̀ọ́ àwọn ẹ̀kọ́ ọjọ́ júmọ̀ tá a máa ń ra wa létí ká má gbàgbé bẹ̀rẹ̀ láti orí ìwẹ̀ júmọ̀ káwọ̀ ètò ta nínú aṣọ wa ká sì dé lọ sí júmọ̀ bàbá sì dé júmọ̀ àìsùn máa rojọ́ kankan pàápàá jùlọ tí wọ́n bá ti gorí mímbà kò sí nǹkan kan níta gbọ́dọ̀ ṣèjú ká tẹ́tí ká máa gbọ́ òtúbà lọ ọlọ́nkọ́ ọlá agbára ẹ̀kọ́ wọlé òkú rẹ̀ kọgbà ní ìjọsìn fún wa biramati ya arhamar rahimin àkápọ̀ ládùá ṣe kíka sọ́tò lè káàkiri abẹ́rẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́lọ́n kó gbà ní ìjọsìn fún wa o. ní tẹ̀síwájú nínú tafsiru suratu sábàyì eléyìí tí a ń bá bọ̀ wá àyà tí a ti dúró àwọn náà ni àwọn àyà bíi mélòó kan tó jẹ́ ká mọ̀ yìí pé gbogbo àwọn tí wọ́n ń sin nǹkan ní ìyàtọ̀ sí ọlọ́run títí wù káwọn nǹkan náà kí wọ́n ó jọjú tó títí wù kí àwọn nǹkan náà kí wọ́n ó pàtàkì tó títí wù kí wọ́n máa rí nǹkan náà gẹ́gẹ́ bíi wípé kódà àwọn wọ̀nyí súnmọ́ ọlọ́run ju àwọn lọ wọ́n wá mú wọn ní wọ́n máa wá fún wọn ní ẹ̀tọ́ lọ́yẹ̀ tí wọ́n fún ọlọ́run ọlọ́run jẹ́ ká máa pé àwọn nǹkan wọ̀nyí kò sáǹfààní kan tí ó ṣe fún wọn níjọ́ gbèndé àlìkìyàmà kò sí wúlò kan táwọn nǹkan wọ̀nyí tí wọ́n wúlò fún wọn níjọ́ gbèndé àlìkìyàmà kódà òfin tó dáhùn tí wọ́n sọ pé àwọn ń pe àwọn màláíkà ọlọ́run tó bá ti jẹ́ gbèndé àlìkìyàmà àwọn màláíkà wọn sọ fún wọn pípé ní àwọn màláíkà yín àwọn akálà ń pè o àwọn àlìjànú náà lẹ́ ń pè ọ̀gọ̀rọ̀ yín náà sì ní ìfẹ́ àwọn àlìjànú náà lẹ́ ní torí pé mérékù lọ́pọ̀lọpọ̀ ń wá káàkiri ẹgbẹ́ bó ti jẹ́ sí pé láyé lẹ́ni tá a wà yìí náà àfa tí ò bá lè máa tí ò bá lè máa tí ò gbóná yàtọ̀ àwọn kan wà ní kó gbóná àfa tó gbóná làwọn wá ẹni wá sì gbóná àfi kó tún lọ tútù kọ́ balẹ̀ tútù ṣùgbọ́n ìtayé wákàtí nìyẹn wàhálà àfa tó gbówọ́ àfa tó gbówọ́ wọ́n sì níbi tí gbogbo ìjà sí níbi ìjọ mélòó kan sẹ́yìn à ń gbọ́ pé àfa kan wọ́n ní wọ́n ká ọmọbìnrin kan kó pa ọmọbìnrin kan wọ́n gbọ́rọ̀ rẹ̀ lọ sí kóòtù táwọn ẹ̀yà tó ń gbé káàkiri ní oníyìí pé à ń gbọ́ pé a ti jù ú lẹ̀ ṣùgbọ́n nínú àwọn nǹkan tí a tún gbọ́ báyìí ni wípé wọ́n náà ti dájọ́ rẹ̀ pé kán lọ yẹgi fún tẹ́mi fi bọ́lá rẹ̀ gbogbo àwọn apáta rẹ̀ ń fún wákàtí náà nìyẹn o wọn ò ní retí kí láti bọ̀ tán wọn àti bọ̀ tán ọ̀kan ọlọ́wọ́ bá lè fi ọláńtò wá sàkíyèsí wípé kọ̀yẹ́ ká mọ nǹkan míì lẹ́yìn òun ọlọ́run kọ̀yẹ́ ká sin nǹkan míì lẹ́yìn òun ọlọ́run òun jowó ẹ̀ púpọ̀ lòun fi lóhùn ní forí jẹun tó wá mẹ́rogún pẹ̀lú òun ọlọ́run ọlọ́wọ́ bá lè fi ọláńtò ká mọ̀ ìkópa àwọn nǹkan tí wọ́n ń sìn yìí gbogbo nǹkan táwọn èèyàn ń sá lọ díẹ̀ yìí kò sáǹfààní kan tí wọ́n ọlọ́wọ́ bá lè tẹ́ ọláwá fẹ́ máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ nínú súrátù sábà yìí áyà eléyìí ọmọ tún sọ fún wa nínú ọ̀nà tẹ́sù máa ń lò láti má jẹ́ káwọn èèyàn ó lè tẹ̀lé tọ́lọ́ nínú àwọn sátẹ́jẹ́sì tí máa ń lò láti máa dáwọ̀ èèyàn padà kó omi tọ́lọ́ ń ṣiṣe tó ṣe wípé yóò gba àwọn nǹkan ní ọmọ bí sọ̀rọ̀ lẹ́yìn tó ṣe wípé ẹni tó bá gbé tọ́lọ́run lọ́wọ́ lódodo gẹ́gẹ́ bá ti mọ̀ sọ fúnra wa náà kìí ṣe pé nínú àfihàn àti nìkan ó lè jẹ́ nínú ẹbí ẹni tó bá ti dúró lórí òdodo ó lè jẹ́ níbi iléeṣẹ́ kan ní wọ́n tó bá ti dúró lórí òdodo tó ń sọ ń sọ wípé àníṣe iléeṣẹ́ wa yóò ní bàjẹ́ gbogbo ìbàjẹ́ tẹ bá fẹ́ máa gbé wá òun ò ní gbà ń tòun bó tọ̀ wọn bá jọ̀gá àbí ẹnu pósìtì níwọ̀n tó ní náà kó tún láwọn nǹkan wà lókè kó máa retí wípé gbogbo ọ̀nà làwọn ọmọ máa fi jẹ́ gbogbo ọ̀nà wọ́n fẹ́ máa fi bàwọn jẹ́ tí wọ́n wá gbìyànjú ẹ̀ náà bá rọ́nà àbáyọ òun ni wọ́n tó padà wá gbà tọ̀ ẹ̀já wọ́n wá di pé oríṣiríṣi oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì ni wọ́n wá jáde ka ìbẹ́ sọ fún wa pàtàkì ń fún àwọn gẹ̀fẹ̀rí ìlú maka. bákan náà gbàtà nàbí tó dé lu Madina gbogbo àwọn oríṣiríṣi táwọn èèyàn ń sọ nípa ànábì pàápàá jùlọ àwọn gègèrè ìlú mọ́tà nígbà tá ànábì ń júwe ọ̀kan oṣù ọlọ́run fún wọn tó sì jẹ́ sí páwọn ní tẹ́lẹ̀ ọlọ́run táwọn náà pọ̀ ẹ̀gbọ́n kan àwọn tí wọ́n sin ọlọ́run tó pọ̀ pẹ̀lú ẹnìkan tó dé tó ní àwọn ilé ti ń òun kọ́ ni wọ́n ó lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá nídìí ìdáàbòbò àbí tí wọ́n bá lọ sójú ogun pé ọlọ́run tó lè sọ àwọn lójú ogun ọ̀tọ̀ nìyíhun ṣùgbọ́n tójú ọ̀bá rọ̀ ọ̀tọ̀ ọlọ́run tó lè rọ̀ jù tí wọ́n bá ní bùkátà sí kankan ọ̀tọ̀ ọlọ́run tí ó ṣe yẹn fún wọn lọ́dọ̀ wọn lẹ́nu wọn lọ́rùn ọlọ́run táwọn ń sìn pọ̀ dépò pé wọ́n lóòsà tí wọ́n ń sìn nílùú Mẹ́kà nígbà wọ́n ní ojúmọ́ kan òòsà kan ni nígbà náà ó lé lọ́gọ́rùn mẹ́ta òòsà tí wọ́n ń sìn tí wọ́n fún lóko lọ́tọ̀ọ̀tọ̀ kánábì tó wá dé kótó wá sọ̀rọ̀ pé gbélé tẹ̀ ń ṣe iye sọ lọ́hùn kó lè ṣe ní láǹfààní kankan ìnira lásán ni ẹ̀ka ìjòkú oorun lásán ni ẹ̀ka máa rùn kí ni. torí ìdí eléyìí ọlọ́wọ́n bá lè kọ́ sọ fún wa nínú àyà yìí tí ṣe forty three aya ẹlẹ́ẹ̀kẹtàlélógójì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ماذا إلا رجل يريد أن يصدكم قالوا ماذا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفق مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سير مبين وما آتيناه من كتب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير وكذب الذين من قبلهم وما بلغوا من شر ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير ọlọ́wọ́ bá balẹ̀ tí ọlá sọ fún wa yí pé wà ní dátú sí láàlẹ́ àyà túná ìrẹ́ ànábì gbogbo ìgbà tó bá ti ń ka alukurani fún wa àyà túná ayé alukurani bàyìnà tí eléyìí sí àlàyé inú ẹ̀ tó yé ni yéké bàyìnà àlàyé inú ẹ̀ ọ̀dàrú ara. àlàyé inú ẹ̀ pọ̀ bá ti ń gbọ ní ọmọ yìí ọ. àyà tó ń àwọn àyà anú alukur'an àwọn oríṣiríṣi àmì tí ń júwe ọlọ́run fún wa tó wà anú pàyì náà bala ihun ti yé ni tó náà ní tí wọ́n máa sọ ni pé máa dáa kí leléyìí eléyìí ò jẹ́ nǹkan kan illa rajulun tani ó balẹ̀ pẹ̀lú eléyìí tí wọ́n sọ yẹn òun là nábì pé máa dáa kí lè tani ó gan jẹ́ èèyàn kan lásán náà. يريد أن يصدكم أما كان يعبد آباؤكم kò sí ń tẹ́lẹ̀ yìí fẹ́ ṣe fún yín o abẹ́nìkan kò sí ń tẹ́lẹ̀ yìí fẹ́ ṣe fún yín o ọbẹ̀ dá yín padà kúrò lójú ọ̀nà ìtàn bàbá yín ń sìn ọbẹ̀ gbé yín kúrò mẹ́rin o ẹ mọ́gbà fún un. يريد أن يصدكم أما كان يعبد آباؤكم ó fẹ́ gbé yín kúrò lórí nǹkan táwọn àbáyé ti tẹ́lẹ̀ ni o ẹ̀ ń fún o ọ̀nà àbá ti máa sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá ń ṣàlàyé àwọn nǹkan kankan tó ti dún ní mọ́tò ti ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n ń ṣàlàyé ẹ̀fọ́ pé eléyìí ọ̀bà àmọ́ ọ̀nà tó ń gbà sí yẹn kọ́lẹ́sì ni a ṣe sọ pé tọ́mọ adúlé lórí ni pé báwọn bàbá tí wọ́n ṣe ní ìbá ti báwọn bàbá rẹ̀ orí tuntun fẹ́ gbé wá ọ̀rọ̀ àwọn gèfèrí ni àwọn gèfèrí ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ torípa àwọn ni wọ́n fẹ́ pa aburú tí wọ́n bá ń ṣe tẹ́lẹ̀ wọ́n fẹ́ pàtì òun náà ọba àlejò ọlá ń sọ fún wa yìí ní wọ́n sọ fún ànábì ń náà nìyẹn pé ọ èwo ló tó gbé wá yìí torí pé kí ni yóò yà wọn lẹ́nu lóòótọ́ àwọn tí wọ́n ń sin òòṣà tó lé lọ́gọ́rùn-ún mẹ́ta sẹ́nìkan wá dé tọ́wá ní gbogbo òòṣà tẹ́ ń sìn ilé èso ọlọ́run kò lè ṣàǹfààní kan fún yín kò sí wúlò kan tó lè ṣe fún yín tí kò jẹ́ sí pé kí ni bí jẹ́ sí wípé ọlọ́run ọba tó lè ṣe yín láǹfààní òun náà ní kíni òun lọ́yẹ ká ẹ má sùn. arákùnrin kan mò ń gbọ́ kíni lẹ́kan lánàá ara àwọn tó jẹ́ onífá ní nàìjíríà wa yìí náà ni ìnídàpọ̀ yìí ọmọ nípa ifá dáadáa ọkọ ní sùn lẹ́kṣọ́rà ni. wá pé bàbá adẹ́nà ọ̀nà yín àbára àwọn òkú máa ti débì yìí àwọn ọmọ rí èsù kan ni táwọn bá táwọn ọmọ tẹ́wọ̀n tọ́kùn sí náà ó lóun èsì èsù ń tòun èsù wo òtàwó lòun ó máa sùn ntí ò lẹ́nu tí ó fi sọ̀rọ̀ mọ̀nítọ̀ ìtọ́lọ̀ ń sọ lọ ń sọ yẹn <laughs> àbí tọ́lọ̀ ń gọ́ ni ntí ò lè ṣe ní láǹfààní kan tẹ́ pé tí ìrìnàmù kan bá dé ẹgbẹ́ lọ wọ́n wá tọ́ka sóòsà kan tí wọ́n ti gbé lọ nífẹ̀ẹ́ ó ní ọ̀tà oh, tí wọ́n ti gbé bẹ̀ látijọ́ yìí ní wọ́n ti rí ìdá lórí bí wọ́n ti rí lébi wọ́n ti gbé lọ kò sí gbára ẹlẹ́ sílẹ̀ wọn wọ́n mọ̀ wá sùn. a jẹ́ pé ìgbàgbọ́ ìsìláàmù ní bẹ̀lẹ́ mi rẹ̀ ọ̀kan tí wàá gbà ẹ̀yẹ náà ni òtí gbàwá ẹ̀kọ́ gbà ẹ̀yẹ rẹ̀ ẹ̀kọ́ ọba kílò náà ni. sílẹ̀ wọn bá ti yí ọ alọ́lọ́jì ń tọ́lọ̀ fẹ́ kó yí ọ náà nìyẹn pé kò wọ́n àwọn èèyàn lẹ́tọ̀ọ́ síjọsìn kó wá gbà fọlọ́n kọ tẹ̀lófin ọlọ́run dénú lókù kó ọgbà yìí pé kò sọ́ba àtàyà fọlọ́run jàmá mùsùlùmí ìyẹn lànàbí ń ṣàlàyé fún wa táwọn sì wá ń sọ yìí pé arákùnrin yìí ní tó ń sọ yìí ó fẹ́ gbé yín kúrò níbi táwọn baba ńlá baba yín ń ṣe tẹ́lẹ̀ ni sẹ́wọ̀n yìí pé eléyìí náà sì ni tọ́pọ̀lọpọ̀ náà ń sọ lénìí táwọn yẹn ń sọ nìyẹn òun ni wọ́n fi ń polo kọ́tsọ̀ ẹ̀ wà ní kọ́tsọ̀ àwọn jẹ́ ká pa àṣà wa rẹ̀ nọ́mbà àdàbí jẹ́ pé kí wọ́n bẹ oríṣiríṣi ọ̀nà oríṣiríṣi ọ̀nà òun ni wọ́n ń gbà discourage àwọn èèyàn nípa Islam pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa yìí tí àwọn tẹ́ ń pa mùsùlùmí nìsín ẹ̀sìn ọ̀tẹ́ ń pè wá nìsín wọ́n ní ẹlẹ́sìn àwọn lárúbáwá abẹ́rẹ́ nìkan ẹ bá lórí lórí nẹ́ẹ̀tì nìsín tí wọ́n tún pè wá nìsín nù wọ́n ní ẹlẹ́sìn lárúbáwá wọn láwọn àwọn ọba àwọn ọba àwọn ọba alẹ yorùbá tó bá ń gbé islam lárugẹ wọn á ní ẹ̀sìn lárúbáwá ni ó ti fẹ̀sìn ó ti fi àṣà àwọn bàbá rẹ̀ lẹ̀ ó ti fi tàwọn bàbá rẹ̀ lẹ̀ ó wá lọ gba tàwọn lárúbáwá wá ẹ̀sìn lárúbáwá lọ́wọ́ pé islam ni ẹ̀sìn lárúbáwá kọ́ ní islam ẹ̀sìn ọlọ́run ni ẹ̀sìn islam lójú ayé ànẹ́bì ẹni tí èsì lárúbáwá wà nù wọn bilal lè ṣe lárúbáwá áfíríkà ni bilal òun ló sì jẹ́ apẹ̀rún ànẹ́bì sallallahu alayhi wa sallam òun la pẹ̀rún ànẹ́bì lójú ayé ànẹ́bì sallallahu alayhi wa sallam tó bá yẹ pẹ́sìn lárúbáwá wa ni ajẹ́pẹ́pẹ́ yẹ kí bilal ní oṣù islam gbà náà kí sẹ́sìn lárúbáwá ní islam ẹ̀sìn ọlọ́wọ́n ọba ni tó yẹ kí gbogbo wa ká máa sìn ṣùgbọ́n tí wọ́n bá wá fẹ́ gbìyànjú àti fẹ́ darí àwọn èèyàn padà kó omi tọ́lọ́ gbogbo ọ̀nà wọn mọ̀ wá wà ní ẹ̀sìn ẹlẹ́sìn lárúbáwá wà ní ẹ̀rí kan ó ti ó ti kọta ó tako ìpìlẹ̀ àwọn baba ńlá baba rẹ̀ ó ní táwọn baba ńlá baba òun ti ọ̀dá kódà gbogbo ní tí ò wí òun ni wọ́n máa sàbí sọ́dọ̀ rẹ̀ pé ń bú àwọn baba ńlá baba rẹ̀ ń kọ̀ndé gbogbo àwọn nǹkan tí ó kù tí ó máa sọ nìyẹn tí wọ́n máa sọ nìyẹn kò sí tí wọ́n torí ẹ̀ sọ o láti lè gé kí àwọn èèyàn ó hẹ́ẹ̀tì ẹ̀sìn yẹn náà ni káyọ̀ bá fi sí náà ni ṣùgbọ́n bí wọ́n ti ń polongo ẹ̀ tó pé ká kórìíra rẹ̀ ìdàkejì ló ń jẹ́ ní Islam kódà mò ń gbọ́ lánàá náà báyìí pé ní Amẹ́ríkà wọ́n ti ní àwọn tí ń jẹ́nu oníjọba tó jẹ́ mùsùlùmí lẹ́yìn tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ń fẹ̀yìn àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí wọn tí wọ́n já wọn jù wọn tí wọ́n darí ìjọba tó ń fẹ̀yìn wọn wọ́lẹ̀. kí ló tún kù tọ́lọ̀ ń ti máa ń ṣe nìyẹn àwọn àyè mi sì ń bẹ nílùú òyìnbó mu báyìí lé ní nísìnyí tó yẹ pé tó o bá débẹ̀ gan-an wọ́n fẹ́ rò pé àbí sàwùdí àbí tó tún dájú sàwùdí ló lọ wà ní. tó máa ra àwọn ẹlẹ́hà tó máa ra àwọn àfọ̀nsún náà níbẹ̀ yẹn sì ní tẹ́lẹ̀ kọ́dà àwọn ọ̀fẹ́ gbọ́ kéèyàn ó pè nù. ìgbàláyé islam rẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba ni ọlọ́run ọba sì ní tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ rí tó bá jẹ pé nítorí bá fẹ́ ṣe ni òun gan-an náà ni ó ṣe é ṣe tàbá ìbọn mìíràn sọ pé kí ni má ṣí tàkánà wà ń lám àṣá wà má ṣí tù ń lám tàṣá lámìyẹ̀kọ́ ntí ọlọ́run bá fẹ́ ni ó ṣe o kọ́dà kéèyàn mọ́ fẹ́ bẹ́ẹ̀ kí wọ́n náà mọ́ fẹ́ bẹ́ẹ̀ tọ́nà bá fẹ́ ni ó ṣe nítorí wọn bá ti lóhun ọ̀fẹ́ tí gbogbo ayé kẹ́ ẹ kójọ kẹ́ ẹ lóhùn lẹ́sẹ̀ kò lè ṣeéṣe èyí wọn ni wọn máa fi júwe pé òun lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí nínú ìjọsìn gbogbo ló àwọn sátẹ́jì wọn lélẹ́yìí láti dáhùn èèyàn padà kó ń bi tọ́lọ́ ìyẹn ni èéfì jọ àwọn àbá òsùn náà lójú àwa tí wọn bá dúró lórí súnà ni ebi jọ wọn lójú kò sóko tí wọn ní tò wá tán wọn àṣègbà kan wa ní fanatiki ni wọn wọ́n á pè wọ́n ní alákatakítí wọ́n á pè wọ́n lálágídí wọ́n á pè wọ́n ní kò lójú bì gbogbo oríṣiríṣi tí èsè ti wọn láburú láburú òun ni wọ́n lẹ̀ mọ́ wọn lá torí káyọ̀ wọ́n ti gbà tiwọn. gbọ́n mọ̀ fi ṣe ẹ̀sìn wọn káyọ̀ mọ̀ fi ṣe tìtọ́ lọ́wọ́ bá yẹn lè sùn máa gbé wá lórí àwọn èèyàn torí pèsè sí èsù nìyẹn yùrí òmùlùkọ̀ bíi á hasana. wàyúrí ìmúlẹ̀ àsànà kọbíya ìtọ́ yóò sì máa gbé wá ọ̀dà fáwọn èèyàn àwọn ọmọ wa rò pé kéèyàn ọ̀dà abu àìdá ti rí torí pé kí ni nì èyí tó sì yóò máa sọ pé kò da aburú yẹn ni wọ́n máa rí bẹ́ẹ̀ èyí tó bá wá èyí tí ọba wá da yóò wá pa á wọn òun náà wá jọ wọ́n mọ̀ wá rí pé ah eléyìí ló wọ́n mọ̀ wá tó ni ò bí ìgbà àwọn yíbò lọ́wọ́ á sọ fún ọ eléyìí give you original this original one this one is fake o do you like it i can give you this fake fake yìí kí n bọ́ èló rà fake tó lóun ó fọ ọ àwọn wọ́n mọ̀ wá di ní original lélẹ́yìí torí tó pè ní fake yẹn ìgbà míì kése gbogbo gbà náà òfin sọ́dọ̀ fẹ́ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbangba míì torí tó pè ní fake wọn sọ mu wá ọba mọ̀ nípa rẹ̀ ni o ọba mọ̀ rẹ̀ náà ò lè lọ fake náà o àmọ́ wọn náà rí i pé tó bá ti pè ní fake owó rẹ̀ ọ̀ ọbẹ̀ ta yìí tó pẹ̀lú original yẹn fẹ́ẹ̀kì ni ọbẹ̀ ta fún ọ torí yẹn mọ̀ wákàtí owó tí ó wàá fi ju lọ owó tí ó wàá fi ju tó pè ní lọ yẹn owó tí ò ní pọ̀ náà ni sọ àgbọ̀ ọ̀nà ọ̀bẹ̀ bẹ́ẹ̀ owó náà sì ni èyí tó fẹ́ẹ̀kì yẹn òun náà dédé owó tiẹ̀ náà ló pè ṣùgbọ́n ta fẹ́ẹ̀kì yẹn ẹ gan ọbẹ̀ ta ìtọ́jẹ́ yóò wá pè lórí jìnnà yóò kàn ra fowó díẹ̀ tí ò ní pọ̀ sí wọ́n máa gbà á èló náà lọ́wọ́ láàrin wọn síra wọn ẹ̀kúfẹ́ kó bá mú òrìjìnà yẹn máa mú òrìjìnà yẹn tà ó ni o mi kì í ta bá yẹn o this is last price iye tí mo rà náà nìyẹn wàhálà <laughs> ebi bí wọ́n ti ṣe bẹ́sù náà strategy èsù nìyẹn strategy èsù nìyẹn fake yẹn òun yóò pè lórí jìnnà báwọn èèyàn. èyí tó wá jẹ́ òrìjínà òní ó pèlè bẹ́ẹ̀tì báwọn èèyàn torí pé kíni torí pé kálukú náà ló wá òrìjínà ó kálukú náà ló wá <laughs> kíni òun ló wá níbi tó pọ̀lọpọ̀ ti sọnù náà nìyẹn ìyẹn ní àwọn àpá tó mọ ọrùn ń tí bá lómi tí ba eléyìí ba ṣùgbọ́n ẹni tí ọba dá kan mà àwọn òun náà ni ọmọ bá lọ àwọn tí ó sì máa pè sákìyèsí wọ́n ti jẹ́ kókó rira wọn abẹ́rìndà wọ́n ti jẹ́ kókó rira wọn irú ọ̀nà tí wọ́n náà nílé yìí o Kùránì tó àfihàn yẹn fún wa wọ́n ti pè wọ́n léyìn abú gbogbo orúkọ tí wọ́n jẹ́ gbogbo ẹ̀ wọ́n ti pè wọ́n wọ́n tí wọ́n pè yàn léyìn abú fún ọ náà wọ́n ló sì jẹ́ kó tẹ̀ sábúrú fún ọ náà rí kó tó lè gbà wọ́n gbọ́.

ẹ̀bá àmọ́ sọ fúnra wa ẹni àwọn èèyàn bá ń rí yàn jẹ òun lè yàn rè bóyá wọ̀ tilẹ̀ nìyẹn kọ ọkọ̀ kẹ́yàn ń jẹ àwọn èèyàn ni ṣùgbọ́n táwọn èèyàn bá ń rí yàn jẹ èèyàn ní lágbájá kódà bẹ́ẹ̀ ṣe kíní kan kò ní sọ̀rọ̀ nígbà tẹ́ ẹ̀ rí yàn jẹ yọ yàn lójú àwọn èèyàn torí ìdí eléyìí wọ́n wá ń sọ láàrin ara wọn yìí pé èéṣe sọ̀rọ̀ ọkùnrin yìí lọ́bẹ̀ máa tẹ́tí sí ọkùnrin wo ìyẹn ànẹ́bì ẹni tó ṣe pé èrò rẹ̀ ni kó gbé yín kúrò lórí ẹ̀sìn àwọn baba ńlá baba yín tẹ̀ ń sìn tẹ́lẹ̀ kò fẹ́ kẹ́ ẹ tẹ̀ láì lànà àwọn baba ńlá baba yín má abẹ́rẹ́ nìkan ẹ wo gbogbo ẹ nísìnyí ẹ wo bẹ́sù ti ń ṣe wọ́n wá ń lọ lè jí gbogbo àwọn òòṣà oríṣiríṣi táwọn wọ́n mọ̀ máa pa á láró ìṣẹ̀ṣe àṣìṣe kíníkà dé kíníkà jakujaku dé ìrégbè dé gbogbo ẹ̀ wọ́n pa á láró pé ẹ̀pọ̀ àwọn ọ̀dọ́ náà sì ní èṣù lọ mú ọ̀pọ̀lọpọ̀ ń bi pé kásàṣe sẹ́rímónì sẹ́rímónì sẹ́rímónì sẹ́rímónì kásàṣe sẹ́rímónì gbogbo náà yìí náà ni. ìtọ́pọ̀lọpọ̀ wá káàkiri nìyẹn ṣùgbọ́n ìtọ́ wa jẹ́ sẹ́rímọ́nì ìtẹ́sìn fọwọ́ mọ́ tó fara mọ́ èyí wọn kéré létí wọn láti gbọ́ wọn àní bẹ́ẹ̀ rí wọn àti ẹni débi ẹ̀. torí ìdí eléyìí èṣù ni ọlọ́ọ̀bà àlejò ọlá tó àṣírí èṣù fún wa wípé ọ̀nà tí wọ́n ń gbà nìyẹn bí wọ́n bá sọ yẹn táwọn kan tọrọ bá fẹ́ yé wọn yí pé èyí tẹ̀ sọ yẹn ó ti dá wa lójú wípé ní òòṣà torí ẹ̀ lọ́lọ́run fi pa àwọn àjọ ànẹ́bí inú rẹ̀ àwa ò ní sòòṣà àwa ó ṣètò ọlọ́run ni tí wọ́n bá rí i pé àwọn èèyàn gbọ́ ìhun sáwọn lẹ́nu wọn á tún sọ nǹkan míì wọn á ní wàkọ́lù máa bá ilà ebúkún mú tààrọ́ wọ́n ti sẹ́rù pé ọ̀rọ̀ tí ń wù yẹn iná ń rò pátọ́dọ̀ ọlọ́run ọba kan ló ti wá lóòótọ́ ọ̀ ifkun muftara irọ́ lásán ni òun ló kójọ fún rẹ̀ ń parọ́ fún yín ni ẹnu ẹ̀dùn ni amẹ́ríkà àwọn dà òun ló ń jọ fún rẹ̀ èyí lọ́wọ́n sọ́nu sọ́kòtò fòrùkọ́mù nìyẹn hmm? ẹ̀wọ̀n láti sọ fúnra wa nípìnlẹ̀ ìgbọ́ náà ọba àlejò ọlá yóò ṣe nǹkan rẹ̀ tọgbọ́ntọgbọ́n ní wọn bí wọn ní al-azizun al-hakim ọlọ́run ti fèsì yíò kalẹ̀ fún wọn sọ bẹ́ẹ̀ ló fi sọ wípé ní wọlé bí bàá ẹgbà fílẹ omi yìí náà rọ̀súlá abẹ́rìdá òjíṣẹ́ tá a gbé dìde tá a ránṣẹ́ o ànábì ọ̀ máa kọ o kò sì máa kà èsì dìde abẹ́ẹ̀kọ́ ẹ̀yin tẹ́ wá lóhun ló dá ohun fún rẹ̀ tẹ́ ládàáhùn rẹ̀ ni tẹ́ lóhun ló parọ́ ẹ̀ fún rẹ̀ sẹ́ni tí ó máa kọ tí ó máa kà tóun ní òun kan mọ́ rẹ̀. ní ọkọ̀ ọ̀lẹ̀ fún rẹ̀ ẹ sọ mi kẹgbọ́n kẹ tiẹ̀ àdébí ọmọ akọ fúnra ara rẹ̀ báyìí ó kọ kò sì lè gbé ìwé kan kọ́ wá kà lẹ́yìn alukur'an tó ẹ kọ́ náà ọba àlejò kalẹ̀ fún níwáyìí báyìí wọn fẹ́ nǹkan ó láwọn máa nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ ni ele sì ní lẹ́yìn ìgbà tí wàá yìí ni kése pé ọ̀rọ̀ yìí tí wọ́n wá ń kọ́ wáhùn làrá bìbí ń jíjẹ́ nítorí àti ẹ̀jọ́ òní ṣe báwọn tí wọ́n bá Islam ṣé gbogbo wọn náà mọ̀ èdè tí wọ́n lọ kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà mọ̀ wọ́n mọ̀ ikú wọn eléyìí táwọn ti mọ̀ tẹ́lẹ̀ lélẹ́yìí bó ti jẹ́ ni wọ́n ní ifkun muftara àdáparọ́ ni ayé ìtàlákọ̀ tànàbí dáhùn fún rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n tún sọ yẹn náà títí wọ́n rí i pé eléyìí náà ò jẹ́ wọn ò tó jẹ́ àwọn kan Amẹ́ríkà kọjá báwa Bakri kọjá báwa Umar kọjá báwa Ali kọjá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. òjé wọn ò tún jẹ wọn wọn tún àwọn kan náà wò lágbà wàkọ́lá ńlábí ha bá tún wò pé òdodo wọn bó ti fẹ́ báwo la ti fẹ́ máa wẹ̀yàn lọ́wọ́ èyí wọn ló fi jẹ́ sí pé ìwà àbá ìwà àbá tó dúró lórí òdodo ìwà tó dúró lórí òdodo nínú rẹ sì máa retí oríṣiríṣi challenge nínú ọwọ́ rẹ ẹjọ́ ní mítìn tẹ́jọ́ ń ṣe máa mọ̀ yín pé àwọn kan ó dúró lórí ìbàjẹ́ orí ìbàjẹ́ làwọn wà wọ́n tó wà lórí òdodo mọ́pò lórí òdodo rẹ o sì máa ẹ̀fẹ́tì wípé gbogbo ọ̀nà ni wọ́n fi máa kọ̀ndẹ́ẹ̀mù òdodo rẹ yẹn torí pé àwọn tí wọ́n ń jẹ́ ń di ìbàjẹ́ wọn à ní fẹ́ jẹ́ kí ìbàjẹ́ yìí ó parí nature ni o nature ni bó ṣe rí nìyẹn wọ́n tún wá wò pé ah ah àti káwọn èèyàn mọ̀ pé ẹ mọ́ fàṣàlẹ̀ kọ́ṣọ̀ tó ti bẹ́ẹ̀ náà àwọn kan fi kọ́ṣọ̀ lẹ̀ wọ́n fàṣàlẹ̀ náà àṣà tó jẹ mẹ́bọ tẹ́sìn láàfẹ́ láwí o tó fáwọn àṣà mi nàbẹ́ tí Islam gbé lárugẹ o ànínú àṣà náà ni ká pòbí ẹni lé nílẹ̀ Yorùbá Islam pòbí lé Islam pòbí lọ́wọ́ Islam pòbí respect àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ilé ìta àṣà òsì Islam ò fẹ́ òun ni ká pé ayé ọjọ́ kan sọ́tọ̀ fi ń se òòṣà kan ẹ̀ pé náà wọn làwọn ń ṣe ẹ̀sìn òjì dẹ̀bọ̀ gbogbo àwọn eléyìí Islam ṣe kí ni kọ́ wọ́n wá wí títí àwọn nǹkan ọ̀gbà wọ́n sì ní Islam náà làwọn ń se wọ́n tó bọ́ sídìí wọ́n á tó bọ́ sídìí ọ̀rọ̀ mi wípé da irọ́ ni wọ́n pa ẹ jẹ́ wọ́n fòjé jẹ yín àwọn nǹkan ò tún gbà náà wọ́n wá ní okùn tó kù ní wípé àwọn tí wọ́n ya aláìmọ̀ rẹ sọ́lọ́run yìí wọ́n bá tún sọ ọ́ wípé ní ntọ́jẹ́ òdodo tá ànẹ́bí mú wá yẹn lámájà ahùn nígbà tá ànẹ́bí mú dọ́dọ̀ wọn tá ànẹ́bí ń ṣàlàyé ẹ̀ fún wọn tí í ṣe alukur'an wọ́n ní inni ada illa sihrun mubin ah, ah. sẹ́yìn náà wàá mọ̀ yìí pé idán ni. àtẹ́kù orí e kíni kíkà máa pè pa ni eré orí ibi àtẹ́kù ọmọ ẹyẹ wọn àti ní àtẹ́kù ọmọ ẹdun abẹ́ nìkan eléyìí táwọn àbáwọn máa ṣe tẹ́lẹ̀ náà lòun náà tó mú wá yìí ẹ̀yin náà pé tí wọ́n máa ń máa kí ìyàbọ̀ ṣe wú ni níbi àwọn àbáwọ̀ á sàlàyé kankan ìdá tí wọ́n pè kí ló dé tí wọ́n fi pè ọ̀nà méjì ni ó fi jẹ́ idán lójú wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ànábì sallallahu alaihi wasallam ànábì náà jẹ́ ká mọ̀ yìí pé ọ̀rọ̀ téèyàn bá gbé ọ̀rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ ríhùn náà tí máa ń ṣiṣẹ́ bí idán tí máa ń ṣiṣẹ́ ni lára àwọn èèyàn Abdullahi bónú emir kọ́ni wọ́n gba àdìsí kan wá lọ́dọ̀ ànábì kan nígbà tó di ọdún ẹlẹ́ẹ̀kẹsàn-án tá ànábì dé lu Mẹdínà àwọn ọkùnrin méjì kan wọ́n wá sí ìlú Mẹdínà láti ìdílé bàánítẹ̀mí mi wọ́n ti wá wọ́n pọ̀ kan ní ziburkan bunu badir àtẹ̀mímí ìkejì wọ́n pè wọ́n ní amúrò bunu ahkami tẹ̀mímí lòun náà àwọn méjì gba sílámù òde kọ́nà kọ́ba ẹni sí wọn. wọ́n nígbà táwọn méjì wá gba sílámù wọ́n wá sọ̀rọ̀ níjọ́ náà ànábì fún wọn láàyè kan sọ̀rọ̀ a àwọn méjì yìí wọ́n dán láwọn pọ̀ ìgbà tí wọ́n wá sọ̀rọ̀ ọ̀rọ̀ náà fa ajaba nnasu mini uma li bayani ima fa ajaba nnasu mini uma li bayani ima Ah, àwọn méjèèjì yìí àwọn èèyàn ń sẹ́mọ̀ ní pẹ̀lú bẹ́sẹ̀ ń gbọ́rọ̀ kalẹ̀ sálàyé ọ̀rọ̀ wọn sì yéèyàn yékéyéké gbàtí wọn parí ọ̀rọ̀ wọn wọn ní faqala Rasulullah sallallahu alayhi wa sallam nítorí àdìsí òun nìyí tẹ́lẹ̀ láwọn ẹ̀rọ sọ tó gbajúmọ̀ yẹn sini anabi wa ni inna min albayan la sihra ìwáyà mi náà tún wáyé pé inna ba'd albayan la kéèyàn ó sàlàyé ọ̀rọ̀ kó gbé ọ̀rọ̀ kalẹ̀ a nítorí jẹ́ bí idán máa wà bẹ́ẹ̀ a máa ṣiṣẹ́ bí idán ti máa ṣiṣẹ́ lára ẹni ni làwọn bá mi sàlàyé pé kí wọ́n parí ọ̀dọ́ ìjọba bàyá ni wọ́n lòun náà ni kéèyàn dán láhán kó sì jẹ́ sí pé nítorí yẹ kéèyàn sọ tí ó bá yẹ yìí mu òun náà lè yọ sí pé àlùfàfọ́ wà tó àlùbàlàgà kàmá àrọ́pẹ́ àná àlùbàlàgà tá àámú nínú àlùfàfọ́ قد يكون الإنسان بليغا ولا يكون فصيحا ولا قد يكون الإنسان فصيحا ولا يكون بليغا ولكن لا يكون الإنسان بليغا إلا أن قد كان فصيحا èèyàn ò lè jẹ́ ẹni tó tún lá èèyàn ò lè jẹ́ ẹni tí ó mọ̀rọ̀ gbé kalẹ̀ àti ká kọ́ni pé ìdán láwọn náà bẹ náà rẹ̀ ṣùgbọ́n lómìnirin lè dán láwọn kọ́ bàlí o lè mọ̀rọ̀ sọ ìlú àwọn èèyàn lókun ta tí ọmọ pa àwọn èèyàn lẹ́rìn àwọn kíni àwọn kọ́mẹ́díà kọ́mẹ́díà ó lè wà fọ́ ó lè wà fọ́ sí à tẹ̀gbẹ́ tó bá gbọ́rọ̀ kalẹ̀ báyìí wá tó bá sọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tó gbọ́rọ̀ kalẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ yẹn ó lè mọ́ bàbá yẹn mọ̀ ọ̀rọ̀ tí ò mọ́ pọlọ lọ́wọ́ ni ṣùgbọ́n tó bá bàálì ọ̀rọ̀ tí ó sọ ọ̀rọ̀ tó mọ́ pọlọ lọ́wọ́ ni kọ́dà ó lè mọ́ sọ̀rọ̀ púpọ̀ ó lè jẹ́ kẹ́límà kan ó lè jẹ́ kẹ́límà méjì péré ó sì ọ̀rọ̀ tí ó sọ yẹn ó sì lè wà mẹ́nífù tí ó nítumọ̀ ju ẹni tó fi bí wákàtí méjì sọ̀rọ̀ lọ irú yẹn wọ́n a máa pè ní síhírù wọ́n nítorí pé kí ló jẹ́ tóbi rí bẹ́ẹ̀ wọ́n ní ń bẹ́ẹ̀nu rẹ̀ níta náà jọ síhírù ni wípé lè ànàú yẹ́gìlì bòlò kùlù ọ̀rọ̀ ọrú ẹni bẹ́ẹ̀ yóò fa ọkàn mọ́dọ̀ wàlẹ̀ gọ́lọ́bà ọ̀rọ̀ rẹ̀ yẹn ni ó sì borí ẹ̀mí àwọn èèyàn nǹkan ẹ̀mí ò tún ní wúyàn lẹ́mìí láti di mọ́ngà náà wọ̀tà fíìrù fìyà òní ọ̀làpá ní ẹ̀mí ọ̀tọ̀ ọ̀hún torí pé ilé ìtẹ́tì amẹ́ni í ti sàmì nínú tó tún fi rí bẹ́ẹ̀ ni wípé bí ọ̀rọ̀ yóò ṣe máa ṣiṣẹ́ létí ẹni tí ń gbọ́ wàásù àtẹlẹkọ̀ọ́bù nìlà àti bí ọkàn ó ti yára gba nǹkan yẹn tó ọkàn sáré rọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn sẹ pé tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ nísìn ẹ máa wò ó tẹ́wọ́ àní mítìn míyàn ẹnì kan bá sọ̀rọ̀ ẹnì gba à rọ̀tẹ́ sọ yìí eléyìí kọ́ ẹ̀ka tí wọ́n sọ máa ti sọ eléyìí òwúlò ẹjẹ́ rẹ̀ fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bá sọ̀rọ̀ gbogbo yín gbogbo yín pátá ọ̀rọ̀ rẹ̀ yẹn náà rẹ̀ tẹ̀sí lọ́nà bá kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Mr. alágbájá sọ ọ̀rọ̀ wọn yẹn náà ni èmi náà fẹ́ kín lẹ́yìn gbogbo ẹ̀ kín ọ̀rọ̀ yẹn lẹ́yìn irú àwọn ọ̀rọ̀ yẹn là ń sọ irú ọ̀rọ̀ yẹn náà bàyáàni ni wọ́n ń pè ṣùgbọ́n òun náà wọ́n ń pè ní sẹ́hìrì wọ́n á máa pè ní kíni ọ̀dọ́ lọ́gbẹ́ni iná báàdọ̀lì bàyáàni láfíìr àbí ìtàkùn lọ́gbẹ́ kíni òrìwá ẹlẹ́ẹ̀kejì ní kíni o náà iná mínà bàyáàni láfíìr ìtumọ̀ kẹ́nà ni nínú àlàyé ọ̀rọ̀ téèyàn máa ń sọ àṣìṣe bíi dán lára yàn torí pé kíákíá kódà wọ́n ní báyìí kọ́ọ̀rì bòlè báyìí nítorí jìnnà sí ni yóò sì súnmọ́ ni wà yóò bọ̀ ẹjọ́ kọ́rí nítorí súnmọ́ tẹ́lẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ yẹn bọ́ ó ta ń sékété jìnnà nínú báà tẹ́mi sì rò pé nǹkan dáa ni kíá ló gbé jìnnà wọ́n la ṣiṣẹ́ bíi dán lára ẹni wọ́n ní ìkànnì yẹn táwọn yẹn fi máa sọ yí pé kí o tí wọ́n ká lẹ́sìn fi sọ yí pé ọ̀rọ̀ táwọn ẹbí ń sọ wà ní síhírùn mùbín kò yé wọn á ní sihiro kò bí dẹ́tọ́ fojú hàn wọn lọ́rọ̀ yẹn náà sì lè jẹ́ náà náà sọ òun náà lọ̀rọ̀ wípé ní ó ṣiṣẹ́ ṣiṣẹ́ bí ẹni tó má láyé gbé kalẹ̀ tí gbé kalẹ̀ tí jẹ́ bí iná bákan náà tọ́ba bẹ́ẹ̀ lọ àkíkọ̀ nǹkan yẹn ṣe àkíkọ́tòlù amọ̀ yẹn ṣe bọ́bọ̀ torí gan nìyẹn ṣùgbọ́n ẹni tí wọ́n bá sa idán sí ọmọ ìrọ̀kọ́ bẹ́ẹ̀ ni irú èyí tí fìràwọ́nà torí ká lọ pa àwọn òkè náà wá torí ká máa ju àwọn okùn wọn lẹ̀ kọ́ máa dejò ọlọ́wọ́ anábì wọn pé idán wo lẹ̀ ń pa irọ́ anábì Musa yúpọ̀ páyẹ̀ lẹ̀ kan rí i kí ni wọ̀pá àlẹ́bí musa ṣe ó kó gbogbo tí wọ́n ti wọ́n pa ó kó gbogbo ẹ̀mí kálọ́ àlẹ́bí musa ṣe mú kọ̀pá rẹ̀ ńlẹ̀ padà gbogbo wọn bá ṣe kẹ́nẹ̀ gbogbo wọn bá tẹ̀rí ba ìdá ọ̀nà ni sọ́hun lọ́gá yín tọ́kọ yín dẹ́ làwùkọ̀ <laughs> tẹ̀ àná àìdíyàkùn àríjìlàkùn abẹ́ẹ̀kọ́ nìkìlá wọ́n gé ọwọ́ yín nípa tí ìpayọ àtẹ̀fẹ̀ tó o bá gé ọwọ́ tó o ti gé sí òsì ìrúyà tó o fi jẹ yín nù. torí ìdí eléyìí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ pé idán nìyẹn ọ̀nà méjèèjì yẹn làwọn bá bójú wò ó lè jẹ́ pẹ̀lú pé wọ́n wo bá ànábì ti gbọ́rọ̀ kalẹ̀ bí kùránì ti sọ̀rọ̀ tí ó yé èèyàn inú eléyìí náà ni níta ń pè ní ìjà òṣèlú kùrán ìdánilágara kéèyàn sọ̀rọ̀ bí kùránì òtítọ́ kò sóńtọ̀ ọ̀bí tí kò kọ́ tó wòlé mọ̀rọ́ sọ sọ àlùkùránì kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá torí páwọn lárúbáwá ni wọ́n mọ̀rọ̀ sọ jù pàápàá jùlọ lásìkò ìgbà náà eléwọn ni èyí táwọn èèyàn máa ń wòye èbó èbó èbó tó bá yẹ pé èbó ni ọba gán láhán jùlọ ọ̀rọ̀ tó wà òkè jù gbà yẹn náà ni èdè ìbó náà lọ́nà òun sọ̀rọ̀ kọ́ra nìkalẹ̀ kéde bó torí pàánù ìjẹ́ lárúbáwá nìkan challenge lọ́nà bẹ́ẹ̀ fi ṣe pé ẹni tó bá mọ̀rọ̀ sọ jù tó rí ẹ̀ pé òun mọ̀rọ̀ sọ ẹni tó bá gbọ́ lárúbáwá náà pé lárúbáwá mọ̀rọ̀ sọ wọ́lọ́ lárúbáwá máa ọ̀rọ̀ sọ tààrà ebi language ní arabiya language ní òyìnbó náà english náà language ní french ṣùgbọ́n ogun wọn náà mọ̀ yìí pé hàn ká sọ̀rọ̀ ká bá pọ̀ mọ́ yọ lárúbáwá lónìí ìyẹn lọ́nà wa ti pé bẹ́ẹ̀ ṣe wá lẹ́ mọ̀ ọ̀rọ̀ sọ tó ṣe gbéraga fa àjẹsà òun fa

ọlọ́wọ́n bá lè tọ́lá wá fèsì fún wọn yí pé wà má á tẹ iná omi kútu mi yẹ dé rozu nà ha bẹ́ẹ̀ sì ni àwọn ọlọ́wọ́n bá a sọ tíra kankan àwọn tíra kankan lè fún wọn tí wọ́n ń kọ́ tí wọ́n ń sọ yẹn bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ ń takò alukur'an wà má a náà ilé ihim kọ́bùlà kàmi nàbí ọlọ́ni àwọn ọlọ́wọ́n bá a sì náà òjíṣẹ́ kan sí wọn ṣáájú rí ànábì tí ó yẹ pé òjíṣẹ́ yẹn ní ọmọ wa sọ tí wọ́n ń ṣe yẹn fún wọn rárá àrùn ṣáájú rẹ̀ ànẹ́bì eléyìí náà fi pè wọ́n nírọ́ nìyẹn kìtá bàbá sọ pé bẹ́ẹ̀ nǹkan tẹ́ ń sọ yẹn ẹlẹ́rìí ẹ̀ mú wá láti ibì kan ẹni sánàdì kan tẹ́ gbára lé tẹ́ máa tọ́ka sí pé òjíṣẹ́ kan ló sọ bẹ́ẹ̀ fáwa náà pé ká máa sọ yìí tá à ń sọ yìí rárá o ọlọ́wọ́ bá lè kọ́lá ni wà kátàbà lẹ́dínà mi ń kọ́ bí ni ọlọ́ni ìrẹ́ ànẹ́bì tẹ́sílíà nìyẹn mọ́jọ́jọ́ lójú àwọn kan náà ti pe àwọn tá a ránṣẹ́ ṣáájú àwọn tó ṣáájú wọn náà wọ́n ti pe àwọn òjíṣẹ́ wọn wọ́n ti pè nírọ́ wọ́n máa balagu mi ṣàárọ̀ máa tẹ̀ iná hàn àwọn wọ̀nyí sì ní wọ́n máa balagu mi ṣàárọ̀ mi ṣàárọ̀ yẹn ọ̀nà méjì wọ́n gbà tu ṣùgbọ́n méjèèjì náà orí agbọ́n nìkan náà ní lọ wọ́n ní mi ṣàárọ̀ ayé. ẹ̀ṣọ́rọ̀ lọ wọ́n á tó ìdá kan ìdá mẹ́wàá pé dá wọn sí mẹ́wàá nínú ọgbọ́n nínú agbára nínú owó nínú gbogbo tá a fún tí yẹn máa bí rírẹ̀ yìí pé tó tán tá a àwọn tó ṣáájú wọn wọ̀nyí ẹ̀ríkà pa àwọn náà tó ọ̀rọ̀ kan nìyẹn kò sí kíni kò tó ìdá kan ìdá mẹ́wàá wọn wọ́n ni ntaaba wa Abdullahi na Abbas ntaawọn náà sọ wọn ni ma aatọ Allahu ta'ala min qabli inni sharo ma aatọ min al-ilmi wal-bayan wal-hujja wal-Qur'an ọlọ́wọ́n bá àlejò ọlá yín ní àwọn tó yẹ kó fún ṣáájú ní nǹkan tó tóbi ìdá mẹ́wàá. nínú ìmà nínú kásàlàyé nínú àwọn àdí ọ̀rọ̀ tó lè mú nǹkan tó lè mú nǹkan múlẹ̀ mọ́ni lọ́wọ́ dọ́nà ọba àdékọ́lá fún yín kò tó ta kan ìdá mẹ́wàá wọn. àbẹ̀ gẹ́gẹ́ bá a ti wá sọ yìí pé wọ́n ní ṣáàrù gẹ́gẹ́ ìyẹn ni wípé nǹkan kan nínú pé méjèèjì náà náà sọ. ìkan ní kò tó dá kan nínú mẹ́wàá ìkan ní ìka tẹ̀ pé a fún yín ní tó jẹ́ ìdá kan nínú ìdá mẹ́wàá ń dà fún wọn. ìkan jẹ́ tẹ̀kìlílù ẹlẹ́ẹ̀kejì kò tí ẹ̀ tó dá kan nínú ìdá mẹ́wàá ní ta fún yín. àbẹ́ nìkan ní ta fún yín kò tó dá kan ìdá mẹ́wàá tá a fún àwọn wọ̀nyẹn. tòun ti bẹ́ẹ̀ náà àwọn náà pọ̀ lọ́nà ọ̀bà ni kí wọ́n á ní ti yín wàá báwọn eléyìí bá ṣe bẹ́ẹ̀ ìlà nẹ́bí jọ lójú àwọn tó ṣáájú wọn náà sì ń tójú bẹ́ẹ̀ lọ apá àwọn ẹni tó tẹ̀ ju tàwọn eléyìí lọ fàkàdàbù rúṣùlì àwọn náà kò jíṣẹ́ mi àwọn òjíṣẹ́ mi nírọ̀ kí wàá ní tiẹ̀ méje tí wọ́n yọ́ bọ̀ ọ́nú jẹ́ fàkà ẹ̀ fàkà nànà kíir ẹ wá èsì ọ̀rọ̀ gan wá nìyẹn ṣùgbọ́n sá bí wọ́n ti wá lágbára tó bí wọ́n ti gbọ́n tó bí wọ́n ti lóye tó bí wọ́n ti lọ́lá tán nípò tán lówó tó ẹ lọ béèrè irú ìyàwó la fi jẹ wọ́n èyí tọ́lọ̀ fẹ́ mú gan nìyẹn ìyá ta ìyá ń ta àdíìsì ìyá ń lọ́lọ́ fẹ́ mú jáde pé ẹ lọ káàtà wọn o ẹ lọ́lá tó wọn o ẹ nípò tó wọn o ẹ lágbára tó wọn o ṣebí wọ kí ni wọ́n ní àwọn tá à ń sọ yìí àpáta kò tí ì sí àwọn machine tá a fi ń fọ́ àpáta bí wọ́n bá fẹ́ fọ́ àpáta ní ìsìnyẹ́ lọ́wọ́ àwọn machine tẹ́tẹ́ fi fọ́ ni ọwọ́ làwọn wọ̀nyí fi ń gbé àpáta pẹ̀lú sísù bí tọ́lọ̀ fún wọn lágbára dé bí wàtẹ́ àwọn ń gbẹ́ bẹ́ẹ̀ wàtẹ́ yẹn ń gbẹ́ odó téèyàn ń gbẹ́ gi bẹ́ẹ̀ làwọn ti ń gbẹ́ àpáta pẹ̀lú kíni pẹ̀lú sísù ẹ lọ wọ àwọn ilé tí wọ́n kọ́ àwọn rúbẹ̀ ẹ̀ ń bẹ ní Egypt ìdílé lẹ́nìí bá a bá àwọn kan náà lákòrẹ́ àwọn ilé tí wọ́n kọ́ pẹ̀lú òkúta tí wọ́n sì kọ́ ọ́fì ẹ̀ pé ọ̀rọ̀ àmà òun náà wọ́n fi mọ àwọn tó yẹ pé pákó òun ó fi ṣe ibi dẹ́kìn yẹn pákó òun ó fi ṣe dẹ́kìn nǹkan táwọn sọ yẹn kò sí ìsìn machine kẹ̀kẹ́ tí wọ́n ń lò dòní àwọn ẹlẹ́wọ̀n ti strong ẹwà tí wọ́n ti kọ́ mi omi ń lo bí hundred years láwọn ẹlẹ́mì inú àwọn létà ń sọ yìí ọlọ́ni gbogbo fún wọn ọgbọ́n tí wọ́n fi ṣe yẹn agbára tí wọ́n ní ẹ wo orú òkúta tí wọ́n gbé lókè kí wọ́n tẹ́ gbé òkúta yẹn dókè Amẹ́ríkà tí èsè machine kankan ló gbé débẹ̀ sẹ́yìn pé àwọn èèyàn bẹ́ẹ̀ alágbára ni wọ́n ọlọ́run tí wọ́n ti wá lágbára tó náà agbára wọn yẹn kò supasíìdì agbára tí mẹ́rin ọba ti pa wọn rẹ̀ bí táwọn ọlọ́run fẹ́ mú nìyẹn pé ká lọ́mọ ẹgbẹ́ ti lágbára tó ogun tó kó ní o lè ní nǹkan kan ni ọgbọ́n ni òye ni owó ni ọlá ni májì ogun ọ dépò pé ọwọ anijẹ tí ó gbọrọ sọlọ lẹ́nu Ọlọ́run ti dá àwọn kan ṣáájú o hmm? bàbá mi nínú mọlìdìbí sọ pé kíni àyìnà namurudu wàkálẹ àánú wàmẹ hmm? ẹsì kanu lábẹ tó ti wà níbí. bẹ́ẹ̀ni gbogbo wọn pátá Ọlọ́run gbogbo wọn pátá la pa wọn rẹ́ kọsẹkù ẹnìkan fèrè àwọn náà dà. kànáánù dà kọ́ọ̀rúnà dà àwọn yìí ní owó tààrà wọ́n sì ní ipò wọ́n entola ẹni tó láṣẹ pé tí wọ́n ń lò jọ rẹ pé ọyá eléyìí ẹ nǹkan kò sí bẹ́ẹ̀ni kan pààyàn lásìkò yìí tí bá ń ṣe bẹ́ẹ̀ tí bá ń pa ní kọ̀rọ̀ lókù tí ń pààyàn ní gbangba ìjọba o tí ò sí pé báyà nǹkan àwọn wọ̀nyí kò sẹ́nìkan tí ó gbé wọn gbà náà kò sẹ́nìkan tí ó bí wọn ọba ń lẹ́wọ̀n lásìkò tá yìí tọ́wọ́ bá ṣe kí nínú àdúrà wọn gbé ẹ̀ ló máa pèlè gbọ́dọ̀ bá ti ta ni oníṣẹ́ wọn wọ́n gbé ṣùgbọ́n lásìkò tá à ń sọ yìí àwọn ń lo ìjọba bó ṣe wù wọ́n tó sẹ́nìkan tí ó bí wọn torí ìdí eléyìí tí wọ́n ṣe wá lágbára tí wọ́n lọ lo gbogbo ẹ̀hún wọn lọ́n abẹ́rẹ́ ọba àlìkọ́lá kọ́lá kó sì wá lẹ́rú tí ọmọ gbọ́tọ̀ ọlọ́run tó sì máa tẹ̀lé برحمة يا رحم الرحمن بلو قول عدم تسواب لولا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته